ọmọtayọ̀ adéjàre ayégúnlẹ̀ èkìtì ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí orúkọ ẹ̀ ni mo dá tẹ́ gbọ́ yẹn ọmọtayọ̀ adéjàre bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ti dolóògbé o àmọ́ báwo ni ìṣẹ̀lẹ̀ ikú ẹ̀ ṣe wáyé àwọn wo gan ló lọ́wọ́ nínú ikú adéjàre ẹ wò ó ẹ má jẹ́ ń dóònà pẹnu torí pé mi ìrọ̀jọ́ mú ẹ já lọ ayégúnlẹ̀ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn bàbá lọ tá a bá dé ńkọ́ ohun tẹ́yìn náà bá fetí gbọ́ kájọ wá yànnà náà ẹ̀ ó ti yẹ ẹja lọ. orúkọ mi ni Mr. Sunday Abajigi láti ìlú Ayégúnlẹ̀ Èkìtì mo jẹ́ àbúrò sí olóògbé tí wọ́n ṣekú pa sí ààfin ọba aláyégúnlẹ̀ ọba Johnson Fọlọ́runṣọ́ Ayégúnlẹ̀ Èkìtì ó ṣẹlẹ̀ wípé ní ọjọ́ kẹfà oṣù keje ọdún twenty twenty three lọ́dà mi yẹn bọ́n ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ náà wá ní kí n yọjú sí wọn nílé ibi tí mo ti fara pamọ́ sí torí crisis wà ní nílùú wa tán ti lé gbogbo àwọn yìí tán ti lé wọn wọgbó ṣùgbọ́n mi ò lórí ọ̀fẹ́ àti travel mo ṣàṣà pamọ́ sí ibì kan tó jẹ́ pé wọ́n mọ bẹ̀ so bọ́n ṣe ń bọ̀ wọn kanlẹ̀kùn mo ṣílẹ̀kùn fún wọn nǹkan báyìí báyìí lójú wọn rí lè ní o pé nǹkan báyìí báyìí pé ká máa gbàdúrà o ká máa ṣe báyìí báyìí o pé wọn àwọn ará bí wọn ń dárúkọ wa o sí àwọn nǹkan tí ò dáa pé pàtàn mẹ́sàn wa pàtàn tán mẹ́sàn wa tán gbẹ́bọ wọn fẹ́ gbẹ́bọ náà dárúkọ wa sí àwọn bíi mẹ́rin kan so orúkọ tán dá ṣẹ̀nà fìpá wọn ti sùn so báwọn ṣe báwọn ṣe gbọ́ orúkọ yẹn àwọn ní a a tán máa ṣe báyìí wọ́n pe máa kan àkọ́dítò brọ́dà mi ṣe ṣàlàyé fún mi mo ṣe ń ṣàlàyé yìí o wọ́n pe ọ̀gbẹ́ni kan òun ló lórí awo ayégúnlẹ̀ èkìtì ìdú ọbáṣúà òun ló wá ní a kí ló kí ló kí ló ń kọ á ní kí ló ń kọ ẹ ní hà lẹ́nu kí ló ṣe é kí ló gbọ́ pé tí ò bá ṣọ́ra ẹ̀ pé àfàìmọ̀ kó má jẹ́ ìwọ náà máa fi palẹ̀ mọ́ torí wọ́n ti ń funra sí ẹ gan pé púpọ̀ nǹkan tó bá ṣe bí ìpọn máa ń gbọ́ ń gbòòrò pé ìwọ ló dẹ̀ jẹ́ alágàta láàrin wọn pé so kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ṣàdariwo lọ́jọ́ ẹ̀ àkọ́lé tó bí mi ṣe sọ fún mi kọ̀rọ̀ yẹn dariwo lóru ọjọ́ yẹn kankan tán tó fọ̀gbọ̀gbọ́n mú un torí kọ̀rọ̀ yẹn kóun má bá ṣe pé tó má bíun dáa pé nǹkan tó dùn rí bíi kó má jẹ ẹnu bíi ló mọ pé òun máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ so ìyẹn tán sọ fún mi bó kò ṣe di ọjọ́ kẹwàá oṣù keje láàárọ̀ mo ṣáà ń gbọ́ táwọn èèyàn pariwo ee ó ti kú sílé ọba o kí ló ṣẹlẹ̀ lèmi wá jáde àwọn èèyàn ṣáà ń sá lọ wọ́n nílé ọba tá wọn ṣáà sọ ẹni yẹn so èmi kàn sá débẹ̀ so bí mo ṣe pàdé àbúrò mi kan lọ́nà nìyẹn tó sọ pé ah, alágbájá pé ẹ̀hán ti pa ẹ̀gbọ́n ẹ sílé sílé ọba ah, bọ̀dá mọ́tàyọ̀ àwọ̀déjàre mo ní ah. so gbogbo èmi náà ṣe sá lọ́bẹ̀ ni mo wá mo wá báwọn èèyàn sá lọ́bẹ̀ tájọ tájọ wọlé so gbogbo gbà yẹn àwọn ọlọ́pàá ti dé wọ́n ti pe ọlọ́pàá so àkíyèsí tèmi ṣe ni pé lọ́jọ́ ìbọn ṣe ń gbókú yẹ jáde kúrò nínú security house tó kú sí mo wá rí i pé bí ọ̀bẹ àbí bíléèdì ni wọ́n fi yá lẹ́sẹ̀ tẹ́jẹ̀ ah! tẹ́jẹ̀ wà lánilẹ̀ ibi tó kú sí ìgbà táwọn ọlọ́pàá kan tún gbé tó tún gbé lọ sí jèrò ẹ̀jẹ̀ òun tún dà sínú mọ́tò wọn. a lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ọlọ́run fún mi láti bá ọmọ nàìjíríà sọ̀rọ̀ lórí ikú ọ̀gbẹ́ni ọmọtáyọ̀ adéjàre lákọ̀ọ́kọ́ orúkọ mi ni pásítọ̀ Felix Ọláwálé Àlùkò mo jẹ́ olórí ẹgbẹ́ ọmọ ìlú ẹgbẹ́ ìtẹ̀síwájú ọmọ ìlú Ayégúnlẹ̀ tá à ń pè ní Ayégúnlẹ̀ Progressive Union ní on tenth of July la rí ìròyìn pé Ọmọ́táyọ̀ Adéjàre kú sí ààfin. Si sí ilé aláyégúnlẹ̀ ọ̀fà ayégúnlẹ̀ èkìtì ọba johnson tọ́lọ́runṣọ́ adéríyè ìyàwó ẹ̀ sọ fún wa wípé ó máa lọ síbi iṣẹ́ láago márùn-ún ìrọ̀lẹ́ ó dẹ̀ máa dé bóyá aago márùn-ún ìrọ̀lẹ́ ó máa dé ní aago márùn-ún àbọ̀ ṣùgbọ́n ìgbà tóun ṣọ tóun ò rí i aago márùn-ún àbọ̀ aago mẹ́fà aago méje ó wá kígbe lọ sí ibi tó ti ń ṣiṣẹ́ àwa rí wípé òkú ẹ̀ ló bá níbẹ̀ tán tilẹ̀kùn mọ́ sí ní ààfin aláyégúnlẹ̀ ohun tó dẹ̀ máa tẹ̀lé ni wípé aláyégúnlẹ̀ á gbọ́ wípé ó pe ọlọ́pàá kán wá gbókú láì jẹ́ kí ọmọ olóòkú àti ìyàwó olóòkú mọ tó ń ṣẹlẹ̀ ó gbé lọ sí mọ́ṣúárì tó wá rí wípé ó tiẹ̀ gbìyànjú láti lọ sí òkú yẹn láìsí àwọn ọmọ olóòkú àti ìyàwó olóòkú níbẹ̀ gẹ́gẹ́ bí ipò wọn ṣùgbọ́n mo rò pé ìjọba ò gbà fún un àwa ń wò wípé gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ọmọ ìlú tó sì ṣe ìbúra láti láti ṣòótọ́ sí àwọn ọmọ ìlú àtọkùnrin àtobìnrin àtọba àtìjòyè pé ó yẹ kí ọmọ nàìjíríà mọ nǹkan tó pa olóògbé ọmọtáyọ̀ adéjàre ìyẹn la fi wá ké gbàjarè sí gbogbo ọmọ nàìjíríà pé kán bá wa ṣèwádìí bá tilẹ̀ ń gbọ́ wípé ọba ń lo gbogbo ipò ẹ̀ láti lọ gbẹ́lẹ̀ láti lọ sí òkú yẹn láti lọ ṣe àwọn oríṣiríṣi ètò ṣùgbọ́n àwa ní ká ké gbàjarè sí àwọn ọmọ ọmọ ìlú Èkìtì state Nàìjíríà as a whole kan gba ìlú ìdí kínní ni wípé tó bá jẹ́ pé ìgboro ni Ọmọ́táyọ̀ Adéjàre kú sí a mọ̀ wípé by now ọlọ́pàá ti sọ ìlú Ayéjúlẹ̀ dahoro àti máa kó ènìyàn wọn tó ṣe kàyéfì fún ènìyàn ni pé látọjọ́ yìí ọlọ́pàá ò ṣe nǹkan kan torí pé ó jẹ́ kábíyèsí èèyàn dẹ́kù sílẹ̀ so a pe àwọn ọmọ ìlú Èkìtì state and Nigeria as a whole àwa wò ó kàn fún bá fojú wò ó ohun tó lè ṣẹlẹ̀ àìdí tó dẹ̀ fà á Ọlọ́run á yín lọ́wọ́ God bless you all. Orúkọ mi ni Ajéwọlé Ọmọnìyì. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ayégúnlé Èkìtì. Mo jẹ́ ọmọ ẹ̀gbọ́n olóògbé Mr. Ọmọ́táyọ̀ Adéjàre. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní on ten oṣù kéje ọdún twenty twenty three Èkó ni mo wà ńgbà yẹn. Wọ́n wá pè mí pé mr ọmọtáyọ adéjàre bí wọn ṣekú pa á sí ilé ọba aláyégúnlẹ ọfàyégúnlẹ èkìtì ìgbà tán pè mí ah, mo wá ní òkè kí ló ṣẹlẹ̀ nítorí ẹ ọńkù mi ni wọ́n jẹ́ lóòótọ́ crisis ń ṣẹlẹ̀ nílùú ayégúnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹ̀yìnwá láàrin ọba àti àwọn ìjòyè àti ọ̀dọ́ ṣùgbọ́n kò la ti ẹ̀mí lọ ṣùgbọ́n ohun tó wá ṣẹlẹ̀ ó ti di pé ọba ti ń fi ọlọ́pàá kó àwọn èèyàn so gbogbo àwọn ọ̀dọ́ ti sá kúrò ńlú even ìyẹn gan ló jẹ́ kí n wà lẹ́kọ̀ọ́ tí ò jẹ́ kí n wà ńlé bọ̀ brọ́dà mi ẹ ti pè mí tó ẹ̀ẹ̀mejì ó tún rán ìyàwó mi sí mi lẹ́ẹ̀kan pé kí n má dúró ńlé o pé gbogbo èrò tí àwọn ọba àti òjò ọba ṣúà àti àwọn gáǹgì wọn pa lérí ọ̀rọ̀ ọ̀dọ́ pó lágbára ìyẹn mo wá sọ fún wọn pé kán má wọrí pé èmi ti sá àsálà fún ẹ̀mí mi kó tó di pé ìṣẹ̀lẹ̀ láabi yẹn ṣẹlẹ̀ sí wọn ìgbà tó dẹ̀ sọ fún mi pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sí wọn pé wọ́n ti pa wọ́n mo dẹ̀ pe àwọn ọ̀rẹ́ mi tó ṣì wà láàrin ìlú ẹ bá wọn mú fóun àdẹ̀ pé oní fídíò kan lọ bẹ̀ Kan lọ máa bá wa kámẹ́rà kó tó di pé ó gbé òkú yẹn jáde kúrò níbẹ̀ so ìgbà tí wọ́n dẹ̀ débẹ̀ lára àwọn fídíò tán sẹ́ǹdì sí mi láwọn tó wà ń bẹ̀ pẹ̀lú ọmọ bọ̀dá àwọn tó wà ń lé mo ní kí gbogbo wọn kámẹ́rà gbogbo kan tó gbókú kan tó fọwọ́ kan rárá kan kámẹ́rà ẹ̀ so ìgbà tán kámẹ́rà mo wá rí nínú fídíò tán sẹ́ǹdì sí mi tán ti la ẹsẹ̀ wọn mo wá béèrè mo wá pe ìyàwó wọn ṣé à ṣé bọ́dà mi gúndì ni kó tó di pé lọ iṣẹ́ ni àbí ásídẹ́ǹtì ṣẹlẹ̀ sí wọn ẹni yẹn ní rárá o pé báwọn náà ṣe rí nìyẹn o mo wá ní òkè mo wá ní kán lọ rìpọ́ọ̀tù ní station gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ wọ́n pe ìyàwó bọ̀dá mi kankan sọ fún pé ọkọ ẹ̀ má ti kú o nǹkan bíi seven thirty ni ìyàwó bọ̀dá mi sọ pé òun débẹ̀ bóun fẹ́ wọlé tán ìjẹ́kùn ráyè wọlé pé by force tí àbúrò ẹ̀ ṣẹ̀ wá sí géètì tóun ṣẹ̀ wá rí níbi tán pa sí tán ti fi ṣe nǹkan tán fẹ́ fi ṣe. ju gbogbo ẹ̀ lọ wọ́n ṣáà ti gbé òkú dé wọ́n gbókú lọ sí hospital níjèrò ìgbà tó gbókú dé jèrò kán tó gbókú wọ́n ti rí gbogbo máàkì tó wọ́n ti rí ojú máàkì lẹ́sẹ̀ wọ́n ti ṣe ìgbà tó dẹ̀ dé jèrò àwọn èèyàn ṣáà ń complain pé kí ni reason tán ṣe pa arákùnrin yẹn tán fẹ́ jẹ ìṣètùtù tó dẹ̀ ti délé tó ti ń complain ó sọ fún ìyàwó ẹ̀ ó sọ fáwọn ọmọ ẹ̀ àwa fámílì gan a ti ń sọ pé bóyá ó sì máa dúró sílé nígbà tó ti jẹ́ pé ṣe náà lépa ẹ̀mí èèyàn káàkiri ṣùgbọ́n kí n má kàn fa ọ̀rọ̀ gùn ìgbà tọ́rọ̀ yẹn dé station lado commissioner of police pẹ̀lú kábíyèsí wọ́n jọ wà together ni so ẹni yẹn ló wá kọ kábíyèsí pé kán lọ ṣarúmọjẹ autopsy test wọ́n wá lọ gbókú yẹ wọ́n lọ gbé kúrò ní wọ́n gbé kúrò ní jèrò wọ́n gbé wá sí FMC ìdó ìdó èkìtì ìgbà tó gbé wá sí FMC wọ́n wá ṣe test arúmọjẹ kò sí family member olókùn bíbẹ so wọ́n ṣe test yẹ náà wá múwèé lọ sí ọ̀dọ̀ commissioner of police náà wá sọ pé kán lọ sin òkú bí àwọn àbúrò mi ṣe pè mí pọ́n ti ń gbẹ́lẹ̀ pé wọ́n fẹ́ sin òkú sin òkú kẹ̀ mo dẹ̀ ti sọ fún wọn pé mò ń bọ̀ látèkó so mo wá pe family lawyer wa nǹkan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ o wọ́n dẹ̀ ti fẹ́ sin òkú yẹn lẹ́ni yẹn wá pe AIG assistant inspector general of police ló wá rìpọ́ọ̀tù fún lẹ́ni yẹn wá ni assistant AIG wá give order pé wọn ò gbúdọ̀ sin òkú yẹn pé kéèsì yẹn ti wà ní níwájú kí n má fa ọ̀rọ̀ gùn wọ́n wá ìváìtì wọn bọ̀ ọjọ́ ẹ̀ náà ná fi gbogbo àwọn gbogbo àwọn tí bọ̀dá mi ìyẹn Mr Ọmọ́táyọ̀ Adéjàre sọ fún wa pé wọ́n pé tán ti sọ fún fámílì pé ọjọ́ tán ń ṣe mítìn tán ń gbé ẹbọ tán ń dárúkọ àwọn tán fẹ́ pa sí tóun ti pariwo gbogbo àwọn tó wà ń bẹ̀ náà la make mention wọ́n dẹ̀ lọ pè wọ́n ìgbà tán dẹ̀ débẹ̀ ọjọ́ yẹn náà rìlíìsì wọn bọ̀ àti ìsìn òkú òkú yẹn ṣì wà ní FMC àwa fámìlì wa bẹ̀rẹ̀ sí rally round pé òkè ó yẹ káwa náà ṣe autopsy test ká mọ irú ikú tó pa ẹni àwa lọ gba pathologist mẹ́ta true lawyer wa àgbà pathologist mẹ́ta àsanwó. orúkọ mi ni olóyè gíga Ayọ̀délé Ọmọnìyí ọ̀dọ̀fẹ́ tìlú Ayégúnlẹ̀ Èkìtì isaac fayọdélé ọmọnìyàn ọdọfin ọfà ayégúnlẹ̀ èkìtì nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ti ọmọkùnrin ọmọtáyọ̀ tán pa èmi ni olórí ẹbí ilé wọn àkókò tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ èmi wà nínú detention ibi tí ọba wa mú wa sí àwọn olóyè gíga bíi mẹ́ta pẹ̀lú àwọn ọ̀dọ́ bíi mẹ́sàn-án láì lẹ́sẹ̀ inú detention yẹn láwà nígbà tá a gbọ́ pé wọ́n pa Ọmọ́táyọ̀ tó jẹ́ ọmọ ilé mi lẹ́yìn bíi oṣù kan ìgbé ọ̀sẹ̀ mẹ́ta ó lé wọ́n ṣáà rìlíìsì wa tó gbà béèlì wa tí ìlú gbà béèlì wa tá wálé ìgbà tí mo dẹ̀ délé táwọn ọmọ ilé mi wá kí mi tí wọ́n ṣe mí ti pẹ̀lú wa ṣàlàyé fún mi pé nǹkan bá bá báyìí tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí mo wà ní detention mo gbà sọ fún wọn pé mo ti gbọ́ pé àwọn tó wá kí wa ti ṣàlàyé fún mi ìbò lẹ̀ bọ́rọ̀ dé àwọn á sọ pé àbáwo ló ṣe ṣẹlẹ̀ àwọn á sọ pé ilé kábíyèsí náà bá láti lọ́ọ́ bá níyàwó ẹ̀ ti rí òkú ẹ̀ nígbẹ̀tì láti gbà yẹn láti ń gbégbèsè bó ṣe máa gbọ́n dé ikú tó pa pé nǹkan tán tẹ̀ wá ṣàlàyé fún mi ni pé wọ́n lè gbà kí wọ́n mọ ikú tó pa ìyàwó ẹ̀ wá bá mi àwọn ọmọ ẹ̀ wá bá mi ní gẹ́gẹ́ bí olórí ilé mi ò lọ́pṣàn pé kí ni kan tẹ̀síwájú ká dẹ̀ mọ̀ orí ikú tó náà ni pé èèyàn ò lè dédé kú lásán bẹ́yẹn nígbà tí ò ṣàìsàn nígbà tí ò ń lọ bí iṣẹ́ kó dẹ̀ dédé kú kó má bèrè kó má mọ̀ díẹ̀ so bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń béèrè lọ́wọ́ mi nǹkan tí ẹ bí ọmọkùnrin olóògbé ọmọtáyọ̀ fẹ́ ni pé ká mọ irú ikú tó pa ọmọtáyọ̀ kí ìjọba ẹlẹ́gbà lọ́wọ́ sí kó mọ irú tó pa kó ṣàánú ẹbí wọn torí ó níyàwó kékeré tó kó àwọn ọmọ tira ẹ ṣé. orúkọ mi ni Abíọ́dún Adéjàre ọmọ bíbí ìlú Ayégúnlẹ̀ Èkìtì èmi ni àkọ́bí ẹni tán pa sí ààfin ní ẹnu iṣẹ́ ẹni tán pa sí ààfin ọba ìlú wa. èmi ni àkọ́bí olóògbé. bẹ̀lẹ́ má sọ má sọ má sọ̀rọ̀ ẹ lọ. èmi ni àkọ́bí olóògbé mo fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kan ràn wá lọ́wọ́ nítorí ọ̀rọ̀ yìí nítorí pé nítorí pé ọba ìlú wa ló fi ọwọ́ lágbá wa lójú ó tún sọ fún wa pé kò sí nǹkan kan tí a ṣe sí bí ọjọ́ kẹta tí ọ̀rọ̀ yẹn fẹ́ ṣẹlẹ̀ dádì mi pè mí wọ́n mi wípé olórí awo olórí awo ìlú wa ó sọ wípé nígbà tán dárúkọ àwọn ọ̀dọ́ tán fẹ́ pa òun wá ṣe dáàdì òun wá ṣe ha níbi tán wà wọn mọ̀ pé kò tí ì sùn tó ní wọn mọ̀ pé wọn tí mọ̀ pé òun ò sùn wọn wá sọ pé wọ́n fẹ́ pa ọmọ ẹ̀gbọ́n wọn pẹ̀lú àbúrò wọn kan wọ́n ṣàdárúkọ àwọn èèyàn bíi mẹ́rin tí wọ́n fẹ́ pa ní àárín ìlú bí dáàdì mi ṣe ṣe hà nìyẹn nítorí ti bẹ́ẹ̀ olórí awo wa sọ pé kó gbẹ́nu ẹ̀ ó kàn gbẹ́nu wọn sọ̀rọ̀ pé ìwọ yìí náà ni alàgàtà tó wà ní àárín wa gbọ́n kàn rò kó ti sùn ni pé tí ò bá ṣọ́ra ikú òun á fi rúbọ ìlú ìgbà tí ọ̀rọ̀ dẹ̀ ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta àrímáàkì ní ẹsẹ̀ dádì wa gbígbà táwọn á sọ pé wọ́n la èèyàn ládàá tàbí wọ́n fi bíléèdì kan nǹkan tó túmọ̀ sí pé wọ́n gba ẹ̀jẹ̀ ní ojú ibẹ̀ ni ẹ jọ gbogbo ọmọ nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ tẹ bá rí mi báyìí ẹ rí pẹ́nu ṣẹ́gun mo àti brọ́dà mi ti wá pè mí èmi àti ìyàwó dádì mi là ń strọ́ngù láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tá a fi ń tọ́jú àwọn àbúrò wa gbogbo nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. orúkọ mi ni ayísàtú adéjàre ìyàwó ọmọtáyọ̀ ẹni tán pa nílé ọba ìyàwó adéjàre ọmọtáyọ̀ tán pa nílé ọba ọkọ mi máa ń lọ bí iṣẹ́ ní six adé ní five thirty so ìgbà tó tó kí n rí tí mi rí six lù mi rí seven lù mi rí mo sì wá rán ọmọ wa kékeré obìnrin ó yá gbéra o wá dádì ẹ lọ o pàtọ́mọ yẹn dé nìkan bíi seven seven thirty wá lù mo wá gbéra mo wá wá dádì wa lọ pàtí màá dán wọn ti gbogbo géètì mo gbá géètì gbá géètì mi rẹ ní ṣílẹ̀kùn fún mi pàtó pẹ́ tí mo ti ń ṣèrànlọ́ kábí géètì yẹ mo ẹ̀ṣẹ̀ wá ráàbù wọn o ọkọ mi ni mò ń wá tó kọkọ mi dé mi ìrọ́kọ mi látòórọ́ wọn làbúrò wọn ẹ̀ṣẹ̀ gbá géètì yẹ bí ẹ̀mẹ́rin ló ṣẹ̀ṣẹ̀ ń pariwo pé ẹ ṣí géètì ìyàwó ọlọ́dọ̀ yín ń rọ́kọ̀ ń rọ́kọ̀ ẹ ṣí géètì sórun náà lẹ́sùn látòórọ́ náà ṣẹ̀ṣẹ̀ wá ṣí géètì yẹ náà sá jáde ṣí géètì yẹ bàtà ń ṣí géètì yẹ bàtà wọlé wọ́n ṣe bẹ́ẹ̀ ni páwọn ò mọ̀ kankan páwọn ò mọ̀ kankan tó ń ṣẹlẹ̀ pé wọ́n ń ṣe mo sì wáá sá lọ sí bílẹ̀ ọlọ́dẹ yẹn gbà tí màá dé bílẹ̀ ọlọ́dẹ yẹn mo bá wọn níbi tán tẹ́ wọn sílé rí bẹ́ǹṣì tán láì dà àwọn ẹsẹ̀ kan wà ń sálẹ̀ ẹsẹ̀ kan wà lérí iṣẹ́ àwọn fọwọ́ wọn lé àyà wọn báyìí wọ́n faṣọ wọ́n faṣọ bò wọ́n lójú báyìí aṣọ yẹn ìgbónára mo ṣáàṣì aṣọ yẹn mo kiri sí ń gbò wọ́n mo kiri sí ń ṣe kété so gbà tí wọ́n èmi dékìlẹ̀ náà pé àwọn ọlọ́pàá báwọn ọlọ́pàá yẹn ṣe dé tán fẹ́ gbé wọn sínú mọ́tò là ń wo ẹsẹ̀ wọn níbi tán ti ṣá wọn ládàá tí ẹ̀jẹ̀ yẹn ti ń kán tátátátá ẹsẹ̀ mi ẹsẹ̀ ọkọ mi ò dẹ̀ ní máìkì kò fara pagbà tó ń lọ bí iṣẹ́ lálẹ́ sunday kò síbi tó ń dùn o eré èfọ́ o òtútù èpá ìjọ ẹgbà mi ò ẹ̀yin ọmọ nàìjíríà o ẹgbà mi ò mi rí nǹkan jẹ báyìí bí ń pa mí o mi ní fámílì o ẹjọ ẹgbà mi o ẹ̀yin ìjọba tóò èkìtì àyẹgúnlẹ̀ èkìtì náà la lọ tá a dé yìí o àmọ́ nǹkan kan ni a ti gbọ́ bí wọ́n ṣe wí o àmọ́ ṣé ká gbà bẹ́ẹ̀ a ò wúdọ̀ fa orí ẹ̀gbẹ́ kan ká dá apá kan sí i nítorí pé a gbọ́ tẹnu ẹnìkan wí àgbà òṣìkà ni wọ́n ń perú ẹni bẹ́ẹ̀ èyí náà la fi náwó àtẹnu ìpè sí kábíyèsí aláyélúwà ọba wa ní ayégúnlẹ̀ èkìtì pé bàbá ìpèníjà rèé o ọ̀rọ̀ ni wọ́n sọ kalẹ̀ yìí kì í kúkú tóbi kápọ̀ bẹ́bù ìdí náà ńlá ó fi jókòó èwo lẹ nú ẹ̀ ṣé gbogbo èyí tí wọ́n sọ kalẹ̀ yìí ṣọ́rọ̀ ọ̀rọ̀ ni àbí kò rí bẹ́ẹ̀ rárá abẹ́kẹ́ bọ́tà kẹ́yìn náà wá sọ̀rọ̀ ẹ gbọ́ ẹ kàn sí wa o ẹ kàn sí wa lórí ẹ̀rọ whatsapp wa tó wà lójú amóhùnmáwòrán yín yẹn afẹ́kẹ́yìn náà ò bọ́ta kẹ́ ẹ wá sọ tẹnu yín káwọn ayé ó gbọ́ ọ nítorí pé adákẹ́ má fọhùn àmọ́ tẹni tó ń ṣe o nígbà tí wọ́n bá sọ tiwọn ó jẹ́ ká gbọ́ látẹnu tí yín náà ìyẹn náà la ṣe fi nọ́mbà létà fún yín wípé abẹ́kẹ́ kàn sí wa níkànnì wa níbí níwò tv ká béèrè ọ̀rọ̀ kẹ́yìn náà ṣàlàyé fún gbogbo ayé lórí èyí tí wọ́n sọ kalẹ̀ yìí wípé wọ́n ní wọ́n bá arákùnrin kan nínú ààfin yín lẹ́ni tí wọ́n pè ní ọlọ́dẹ tó wá síbi iṣẹ́ àṣemọ́jú àmọ́ tó jẹ́ òkú ẹ̀ òun náà ni wọ́n gbọ́ ìròyìn ẹ̀ káàkiri ìlú ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn wọ́n fẹ́ gbọ́rọ̀ látẹnu yín tó ẹ̀. Eh,